Èyí ni ohun tó ń dẹ́rùbà mí díẹ̀ fún àkókò pípé ibí yìí ni ìdákẹ́kọ̀ọ́ mi. Ṣèyí, túnyìí ṣe, nǹkan máa ń wà láti yanjú ní gbogbo ìgbà. Ṣùgbọ́n báyìí ó dà pé dáadáa. Kí ni tèyí? Nítorí náà ibi tí a máa ń kọ́ ibùdó ọkọ̀ mi nìyí. Mo fẹ́ kí àwọn ènìyàn lè gba kayak kan, kí wọ́n sì wọ inú adágún nígbà tán bá fẹ́, ró kùtùkùtù òwúrọ̀, ìkùùkuu lórí omi, lílo kayak lórí adágún kí ó tó jẹun àárọ̀. Nígbà náà, a bẹ̀rẹ̀ níbi ilé ibùdó ọkọ̀ omi àkọ́kọ́. Ó dáa gan lójú rẹ̀. Kí ni a fẹ́ àwọn odi kékeré tí kò sí kedere, tó dára, tó lẹ́wà tàbí nǹkan tí kò dàbí ti àdúgbò?